معاشر المستمعين الكرام والمستمعات الكريم الكريمات دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أركفهم الله وبا الله وبا تي أتو سيني كوكواكو lórí Islam àti súnnà títí di àsìkò tí a wà yìí òun náà ni Ọlọ́run bá tí a dúpẹ́ fún a jẹ́rìí pé Ọlọ́run bá yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí yẹ́ sí wípé olórogún ni nínú àwọn iṣẹ́ rẹ̀ tó ń ṣe tí a pè ní tí a mọ̀ sí ar àwọn iṣẹ́ tí ọlọ́run bá lékẹ́lá ń ṣe tọ́lọ́run bá fi ń jẹ́ ọlọ́run lórí gbogbo ẹ̀dá ọlọ́run bá yìí ò ní orogún kò ní alábìjọ lórí àwọn iṣẹ́ wọ̀nyí òun nìkan náà lọ́ba tí ó ní kápá láti ṣe gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí bákan náà jẹ́rìí pé ọlọ́run bá yìí ọba ẹ̀kan oṣù nínú àwọn sẹ́wọ̀n yìí tí a gbọ́dọ̀ gbé iṣẹ́ yìí fún ìkankan nínú àwọn ẹ̀dá lẹ́yìn ọlọ́run bá yìí má a ti jẹ́rìí pọ́lọ́run bá yìí ọba ọ̀kan oṣù nínú àwọn orúkọ àti àwọn àròyìn ẹ̀ tó yẹ sí pé ilé ìsẹ́ka mẹ́tìlì iṣẹ́ yìí kò sí kankan nínú àwọn ẹ̀dá tún ní ọlọ́run bá tún gbọ́ ni ẹgbẹ́ bó ṣe tọ́ sí tí òjò tẹ̀dá albasir wọ́wọ́ sẹ́mí albasir wọ́wọ́ sẹ́mí albasir ọlọ́run bá ọba tó ń gbọ́ ni ní gbígbọ́ tí òjò tẹ̀dá ọlọ́run bá ọba tí ó ń rí ni ní nírí tí òjò tẹ̀dá ayé ọlọ́run bá yìí ẹgbẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run nínú zátú àti nínú àwọn sìfátú àti nínú àwọn àfààlù ẹ̀ a ti tọrọ ìrànlọ́wọ́ ọlọ́run ba lórí àwọn gbogbo tí ọlọ́run ba lè gẹ́lá lábọ̀ wá lọ́rùn láti ṣe àtọrọ ọlọ́run ba kọ́nà ba kúrò wá lọ́wọ́ lórí ẹ̀ a ti tọrọ ìrànlọ́wọ́ ọlọ́run ba bákan náà lórí àwọn ìkẹ́ ọlọ́wọ́ba tí ọlọ́wọ́ba ní kẹ́lá máa ń ṣe fún ẹ̀dá àtọ̀lọ́dọ̀ ọlọ́wọ́ba kó ràn wá lọ́wọ́ lórí àwọn ìkẹ́wọ̀ yìí kọ́lọ́ba ní kẹ́lá fún ṣe fún wa bákanáà wá sọ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ba kó ń gírí aburú ẹ̀mí wa àti àwọn àìdá isi ọwọ́ wa torí pé gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá lè kẹ́ra bá sì lọ́nà kò sí ẹnìkẹ́ká tó lè fi ròyìn ẹ̀bẹ́ mọ̀nà ajẹ́rì pé ọlọ́run bá yọba ọkọ̀ oṣù ní àtijẹ́rì pé anẹ́bí sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run òjì sí ọlọ́run bá ní àlékún ìkẹ́ ọlọ́run bá anú ọlọ́run bá torí sallallahu alaihi wasallam àti àwọn ará ní anẹ́bí àtàwọn sọ̀hábà àti gbogbo ẹ̀rì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbìnà al-qiyama Ibadallah eléyìí tí a ń gbé ẹ̀wù lọ òun náà ni haqiqatu sufiyya ní ọgbọ́n al-kitabi kí ni pàápàá tó ń pè ní onísúfí kí ni pàápàá tó ń pè ní sufism ìṣe islam pẹ̀lú ìlànà sufi kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ fi bọ́ọ̀lì kìtàbí wa sunna ní abẹ́ ìmálẹ̀ alkùnrán àti sunna tí a bá gbé asòfíyà tí a bá gbé sí òṣùwọ̀n alkìtàbí àti sunna àkíni pàápàá tí a lè gbé sufi sí lórí òṣùwọ̀n yìí òun nìkan tí a ń bá lọ tí a bá rántí dáadáa ibi tí a bá ọ̀rọ̀ dé òun náà ni ọ̀rọ̀ nípa ọ̀nà wo ni àwọn onísúfí ni wọ́n ṣe máa ń gbé ní wọ́n máa ń gbà láti ṣe ìrọ́bù al-aqidatul àkídà al'aqidatul batiniya òun náà ni a ń gbé yẹ̀wò lọ kí ní pínlẹ̀ al'aqidatul batiniya ká ní àdìsọ́kàn wípé àwọn ìmọ̀kan bẹ tí ó pamọ́ tó jẹ́ sí wípé àwọn ẹ̀sà nínú àwọn ẹni ọlọ́run bá ní mọ́ ní ìmọ̀ náà ọlọ́run bá ó yàtọ̀ sí àwọn ìmà tó hàn tó ń pè ní ìmà ṣẹ̀ríà so àwọn ìmà tó pamá al-ulumul batiniyya tí wọ́n ń pè ọkọ̀ rẹ̀ ní al-ilmul batini ìmà batini ìmà batini kí ni nǹkan tí àwọn Súfí tí wọ́n gbóyí nípa ìmà yìí àti pé báwo ni wọ́n ṣe máa ń ṣe àfihàn ìmá bàtíní yìí Ibadallah ọ̀rọ̀ nípa al-bàtíní al-ilm al-bàtíní ìmá bàtíní ọ̀rọ̀ kan tí jẹ́ pé láàrin àwọn oníṣúfí náà ni ó ti gbajúmọ̀ nínú àwọn mọ̀kànlá hátù àwọn súfí àwọn terminology tàwọn tó bí òun náà ni ẹ ti máa gbọ́ ìkàtàǹpè ní báwọ́pè ní báwọ́pè ní kápín ìmọ̀ sí méjì pé zọ́hìrì ń bẹ nínú ọmọ al-ilmu zọ́hìrì zọ́hìrì ń bẹ nínú ọmọ báwọ́pè ní ń bẹ ìmọ̀tọ́hàn yìí òun náà ni ilmul awam ìmọ̀ gbogbogbò àwọn èèyàn ìmọ̀ gbogbo àwọn èèyàn ni òun náà ni ilmul sharia ìmọ̀kátó wá ń bẹ tó ní ọlá ju ìmọ̀ sharia yìí lọ òun náà náà pè ní ilmul báwọ̀pẹ̀ ní ẹ̀yẹn tó yẹ sí pé àwọn ẹ̀sà nínú àwọn ẹni ọlọ́wọ́ba lọ́lọ́wọ́ba ni yẹ́ sí pé tàbá gbé tí yóò sọ wọn kìtàbù àtúnnà a rí wípé ọ̀rọ̀ yìí kàlámù fáwọ́dẹ̀sì ni ọ̀rọ̀ tí ò wúlò ni ọ̀rọ̀ tí ò dáni torípé láàjẹ́ líla ya dá ẹmùgbò láàmì kìtàbíláhi wà láàmì súnà ti rasulillahi sallallahu alaihi wasallam kò sí ẹ̀rí kaka tó gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ nínú tí ọlọ́wọ́ ọlọ́pàá ló jẹ́ sí àwọn Súfí wọ́n gbà yí pé ànábì Khadiru ńkọ́ ọlọ́lá ju ànábì Musa lọ nítorí pé àyàtọ̀ Allahu subhanahu wa ta'ala al-Khadir ilman lam yu'tihi nabiyahu Musa ọlọ́ọ̀bá alikẹ́lá fún ọlọ́ọ̀bá fún ní ànábì Khadiru ní ìmàkan tí ó fún ó lọ́lá ju ìmọ̀tọ́lọ̀ wà lè kẹ́lá fún ànẹ́bì Musa lọ ìrúkọ́lọ̀ wà lè kẹ́lá fún ànẹ́bì Musa ní zọ́hìrí ọlọ́run wà lè kẹ́lá fún ànẹ́bì Khadiru ní báfù ní sẹ́pẹ̀ ní ilmul haqiqa náà ilé ìbálẹ̀ jẹ́ pé ìtàn ànẹ́bì Musa àti Khadiru ìtàn rìn àjò wọ́n fẹ́ yọ báfì ní nínú tànà wọ́n fẹ́ fi báfì ní rìnlẹ̀ nínú tàyẹ wípé anábi Khadiru alayhi salatu wassalam ọlọ́ọ̀bà àlékẹ́lá fún ní báfì ní ọlọ́ọ̀bà àlékẹ́lá wá jẹ́ kí ọwá tí anábi Musa lórí bá fún òkú kánábi Musa lọ kọ́ ìmọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ so wọ́n fẹ́ fi rìnlẹ̀ wípé ilmu báfì ní bẹ ṣe àti pé ilmu báfì ní ó lọ́lá ju ilmu bọ́ọ̀hìrì lọ so eléyìí báyìí sì ní bọ̀lálù mọ̀bí ànù tó kojú hàn ní ẹ́ ànù tó kojú hàn ní nítorí pé ẹnu kò lọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ nípa Islam láì sí èméjì bẹ̀rẹ̀ pé Ànábì Mùsá rí sọ̀látù ọ̀sàlám ọlọ́lájú Ànábì Khadiru lọ ọlọ́lájú Khadiru lọ la shakka fi dhalik kò sí èméjì bẹ̀rẹ̀ nítorí pé al-Khadir alayhi salatu wassalam kò sí nínú àwọn ulul azm min ar-rusul kò sí nínú àwọn márùn-ún tí wọ́n wá determine tí wọ́n jẹ́ ẹni tó di ẹ̀mí ara wọn lámòrì jùlọ náà wọ́n jíṣẹ́ ọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba àlékẹ́lá sàlàyé wọn tọ́lọ́wọ́ba àlékẹ́lá dákọ̀ wọn ní àyè méjì nínú Al-Qur'an Karim ẹ̀ ọlọ́mọba àlékẹ́lá sọ ọlọ́mọba àlékẹ́lá fún wa ní àyà méjì nípa àwọn márààrún yìí nínú wọn ni ànábì Musa alayhi salatu wa salam nínú wọn lọ́wà nínú wọn lànábì Musa wà kódà àwọn olùmọ́jú kó wáyé pé ànábì Musa lọ́lọ́ láti kẹta nínú àwọn ulul azmi nínú àwọn ànábì márààrún tí wọ́n jẹ́ ànábì tí wọ́n di ẹ̀yà ara wọn lámúrin jùlọ so kò sí Khadiru mẹ́rin àárín ah, tó wá rú àwọn oníṣú bí lójú ni pé kí wá lórí tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti ní kí ànẹ́bì Musa lọ kọ́mọ̀ lọ́dọ̀ Khadiru kánẹ́bì Musa kó sì máa tẹ̀lé Khadiru gẹ́bí ọmọ kéwú sí àfà awájú pé wọ́n rí pé àìgbọ́kéwúyé ni ó ń dà wọ́n láàmú nítorí wípé alfáwílù ó lè kọ́mọ̀ lọ́dọ̀

kò sí bí ìrántí ni lọ́lá bó ṣe lè ga tó nínú mà táwà sọ gbogbo nǹkan lọ́mà bó ṣe nímà tó yẹn kò túmọ̀ sí pé ẹni tí ò nímà tó ò ní nǹkan míì nínú mà tí wò ní tó lè kọ́ lọ́dọ̀ rẹ̀ kò wá túmọ̀ sí pé bó ṣe kọ́mà lọ́dọ̀ rẹ̀ yẹ ó ti wá nímà jù ọlọ lọ́dọ̀ ó ti wá túmọ̀ sí pé ẹni ẹ ti wá ẹ tí ò nímọ̀ tó ti wá lọ́lá jùlọ nù kálà tí ó lè báyìí lẹ́wọ̀n olùmọ́ jẹ́ kó yé wa nínú ááyà yìí wípé eléyìí báyìí òun náà ni a pé ẹni tí ó ní ọlá jùlọ yẹtẹ̀fíru àtàlẹ́mú mínẹ̀ mọ́sùlùmí ó lè kẹ́kọ̀ọ́ ẹ látọ̀dọ̀ ẹni tí ò lọ́lá tó látọ̀dọ̀ ẹni tí ò nímọ̀ tó eléyìí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ànábì Mùsá àti Khidr ṣòkè ti pé àkọ́dírù alayhi salatu wassalam ọlọ́lá ju alayhi Musa lọ kálà ẹ́ kódà nínú àwọn àmbíyá ọba ní Israel inú àwọn tó lọ́lá jù lọ́nà àwọn ànábì ànábì àwọn ànábì tọ́lọ̀ọba alìkára sáwọn bá ní Israel ànábì Musa ni ẹ́ nínú àwọn àmbíyá ọba ní Israel ẹni tó lọ́lá jù lọ nínú àwọn ànábì Musa ni alayhi salatu wassalam ìdábádébẹ̀ ní pé níbi kíso yìí níbi ìtàn tó wà nínú sọ́ọ̀tù káàpù àwọn oníṣíbí fẹ́ fi ìmọ̀ méjì ọ̀nà lẹ́m̀bẹ̀ ilmu bátínì àti ilmu zahiri òbìsọ yí pé ọ̀rọ̀ yẹn ó ní nǹkan ṣe àwọn oníṣíbí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ìtàn yẹn púpọ̀ ṣùgbọ́n lè báyìí kò eléyìí báyìí mú sọ wípé ká má sọ̀rọ̀ nípa pé bátínì zọ́hìrí à ọ̀rọ̀ kan ní terminology kan lọ jẹ́ tẹ́mọ̀ ẹgbẹ́ látọ̀dà àwọn oníṣúfí so wọ́n gbáyé pẹ́ni tó bá ní ilmu bátínì yìí ọlọ́lá tó bá ní zọ́hìrí lọ náà bàtà ń bọ́rọ̀ lọ lórí ẹ̀ àwa débi ọ̀rọ̀ alhallaj eh Hussein alhallaj àti àwọn ọ̀rọ̀ tí ó sọ ní àwọn ọ̀fẹ́ pé ó ní agbára gan nínú òṣùwọ̀n ṣẹ̀ríà tí ó pé àwọn ọ̀rọ̀ yìí ó yọ̀nà jáde Islam nínú àwọn ọ̀rọ̀ bá pè ní nínú àwọn ọ̀rọ̀ sọ tí ó lọ nínú àwọn nǹkan ẹbí àwọn tí wọ́n jẹ́ onísúfílérì pàápàá jùlọ àwọn tó jẹ́ olùmọ̀ nípa ìlànà àwọn tó jẹ́ olùmọ̀ tí wọ́n ti jẹ́ ẹni tí ó rìn ìlànà súfí wípé halaj alhalaj ipò lọ́wà lọ́dọ̀ yìí ẹ́ alhalaj kí ni ẹni láti tọ́kàn sí alhalaj ẹni pé lọ́dọ̀ ẹ́ tó ń ti àwọn nǹkan ńláńlá tó yẹ pé ó ba ìsìláàmù jẹ́ eléyìí tí Hallaj tí ó tẹ̀rì sínú ẹ̀ lọ́dọ̀ wọn wọ́n gbà pé nítorí wípé bí Súfí ṣe rí gẹ́gẹ́ ni Hallaj ṣe ń ṣe yẹn nǹkan tó ń pè ní hakikatu Sufiya gẹ́gẹ́ ni Hallaj ń gbé jáde kò yí báyìí nìsín òun jẹ́ sí pé nínú tíra alhallaj tánkà lọ alfusus ẹ́ nínú tíra yẹn page 38 nínú alfusus hallaj sọ̀rọ̀ kan bẹ̀ hallaj ní tanazartu ma'a iblisa wa fir'auna fil futuwa فقال إبليس آه alhallaj oúnjẹ kó yọ ayé pé ohun àti iblis àti fir'aun àwọn jọjọra wọn níbi ọ̀rọ̀ alfutuwa kí ni wọ́n ń pè ní alfutuwa alfutuwa ètí wọ́n ń pè bẹ́ẹ̀ náà ni àṣàjá kíyàn ní akin kíyàn láyà aljúà kíyàn láyà ẹ́ ó ní àwọn jọ jọra àwọn kódà àwọn tó ṣe fàǹfà lórí ta ló jura wọn lọ níbi aljura ta ló láyà jura wọn lọ ta ló láke jura wọn lọ láàrin òun àti iblis àti firaun ó ní ẹjáfi mọ̀rẹ́ ó ní kọ́lá iblis iblis sọ wípé ìgbàtọ́lọ́wọ́ bá àlékẹ́lá pa ìbìlìsì látẹ igbé kó forí balẹ̀ kí ìbìlìsì kó tẹ̀ fún ànábì adam alayhi salatu wassalam nínú tan ìtòsẹ̀lẹ̀ láàrin ànábì adam àti ìbìlìsì eré ti wá ti mayẹ ó ní ìgbàtọ́lọ́wọ́ bá àlékẹ́lá pa ìbìlìsì látẹ wípé kó adam ìbìlìsì sọ wípé insajatu tóun bá gbilẹ̀ forí balẹ̀ fún ànábì adam sakọtọ̀ á ní ismul ó ní orúkọ ìjẹ́ akin ìjẹ́ni tó láyà ó ti kú òfóhun nìyẹn tó bá lè forí balẹ̀ fún nabi adam wàkọ́ọ́lá fir'aun ó ní fir'aun náà sọ wípé in amantu bi rasulihi tí n bá nígbàgbọ́ sí òjíṣẹ́ tọ́lọ́run bá rán sí mi saqaftu ní manzilati al-futuwa olóhun ti jábọ́ òun ti sọ̀kalẹ̀ fóhun bí manzila ìpele futuwa tóhun dé wàkúrtù ana àìdọ̀n olóòna wá sọ wípé òun náà fúnra òun náà wá sọ wípé ìrọ̀já ẹ̀tù àndàẹ̀wáyà wàkọ́ọ̀lì ó ní tóun bá kúrò níbi àwọn ọ̀rọ̀ tóun sọ yìí tẹ́fìrùpọ̀ ẹfẹ́ pàun tẹ́fìrùpọ̀ ọ̀rọ̀ sọ ó ní wọ̀kọ́lá iblis ó ní iblis sọ wípé ana khairun minhu olóhun lóore ju ànábì adam lọ hina lam yara ghayrahu ghayran nítorí pé iblis rí wípé lẹ́yìn òun kò tẹ́lómí ìmá ti ń bẹ wọ́n ní àhàlájì ní ìdítọ́fà tí ìbílísù sọ yí pé òun lọ́lá ju ànábì adam lọ ní wípé ìbílísù gbà yí lẹ́yìn òun o

a òun yẹ pé òun ọ̀gbágbọ́ yé wájátì rùjúdù ni ẹ tó bí ẹ pé ó ríra rẹ̀ wípé òun lọ́lá ju ànẹ́bí adam lọ pé aláàjì ń sọ̀rọ̀ yẹn o wà kọ́lẹ̀ fìráìwùn fìráìwùn náà wá sọ wípé ma alimtu lakum min ilahin ghairi ìgbà tí ànẹ́bí Mùsá pè sí di pé kó máa jọ́sìn fún Ọlọ́run ọba nìkan ó ní nǹkan tí fìráìwùn fi dá lóhùn ni pé èmi ọmọ ẹlòmíì tọ́tọ́ láti máa jọ́sìn fún ẹ́ fún ẹ̀yin èèyàn yìí ju èmi náà lọ pé fìràwọ́n tí ó kó yára mi sọ pé ma alimtu lakum mímà ẹni tó jẹ́ sí pé yọ́ jẹ́ ìlàhù fún yín ẹni tí ó lè tí ó jẹ́ ni tẹ́ máa jọ́sìn fún ẹ̀ fún yín èmi ọmọ ẹlòmíì tó ju èmi náà lọ èmi gan náà lẹ́nu tó ẹkẹ́ máa jọ́sìn fún yẹn tí ààrẹ ìgbóta pè yín sí pé kémi náà tó máa jọ́sìn fún yẹn èyí ló wà nínú Suratul Qasas ó ní hina lam ya'rif fi qawmihi man yumayyiz bayna al-haqqi wal-batil ó ní fìrànà sọ eléyìí nígbà tó yẹ pé kò mọ̀ nínú àwọn ìjọ rẹ̀ kọ̀ mẹ́ni kankan tó yẹ pé ó lè ṣèyàtọ̀ láàrin òdodo àti ọ̀rọ̀ lóbi sọ bẹ́ẹ̀ wà qultu ana ó ní òun náà wá sọ yí pé in lam ta'rifuhu tẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ fa'rifu atharuhu ó o ẹlọ máa àwọn àsáàrù ọlọ́wọ̀n bá tó wáyé pẹ́ẹ̀bá mọ̀ tẹ́lẹ̀ wà á nà záàlìkẹ́lì àsáàrù èmi gẹ́gẹ́ ti ní ìlápa ọlọ́run tí mo ń wú yẹn ni pé èmi gẹ́gẹ́ náà lọ́lọ́run tí mo sọ yìí wà á nà alhaqu èmi gẹ́gẹ́ ní ọlọ́run bá aláti ní sọ̀rọ̀ yẹn ó ní èmi gẹ́gẹ́ ní ọlọ́run lè ìjẹ́ ọlọ́run bá nígbà kankan rí ó ní ìlàm tààrífú fààrífú àtàrọ̀hù tẹ́ẹ̀ bá mọ̀ dáadáa ẹ̀yà lọ ma àwọn àtàrù ọlọ́run bá tọ́bá ní ìrípa ọlọ́run ní ìrípa ọlọ́run ní ó ní ẹlọgbọ́ ewu wà á nà záàdìkàlì àtàrù ilé gẹ́gẹ́ wá ní orípa ọlọ́run tí mo ń sọ yẹn tẹ́ẹ̀ bá ń wá ọlọ́run káàkiri tẹ́ẹ̀ ń wá ìrípa ọlọ́run torí pé ma ziltu abadan bilhaqi haqqan ó ní lájíjọ tí ayé ti ń dáyé táyé ó sì fi parẹ́ òun ò ní yẹ̀ òun ò ní gbò lẹ́ni tí ọmọ ìjọ́ lọ́wọ́ bá náà lọ ni ó ní fasahibayya fasahibi wa ustadi àbí ó gbé wá ní méjì fasahibayya Wa ustazeyi àwọn ọ̀rẹ́ mi méjèèjì àwọn ẹni mi pàtàkì méjèèjì àwọn olùkọ́ mi méjèèjì ẹ́ òun náà ni ìbìlísù wọ́n fìràù ìbìlísù àti fìràù náà ni àwọn ọ̀gá àwọn méjèèjì àwọn ọ̀rẹ́ méjèèjì àwọn olùkọ́ méjèèjì ti gba gbogbo <laughs> pé wàláì ọgbà o wàláì 100 100 lọ́gbà wàláì ọ̀dọ̀ wọn ti mú tòótọ́ wọ́n ní wà ibilis hudida bin náà ibilis wọ́n fi iná dẹ́rùbá wà máa rọ́jà àǹdàwà tó ń ti bẹ́ẹ̀ kò kúrò níbi tí ń sọ kò bẹ̀rù náà kankan tẹ́mẹ̀ pé mo ti sọ àtìsọ ọlọ́run tó bá jẹ́ pé orí wípé gbogbo ìbájà tí ń ṣe fún ọ yìí gbogbo ẹ̀sìn tí mo ń ṣe yìí tó bá jẹ́ pé òfin ń bẹ̀rù náà rẹ ni ọlọ́run dákò tètè fi mí jóná òun ọ̀bẹ̀rù náà iná kẹ̀ àpọ́ bá jẹ́ pé nítorí yẹn gan tó bá jẹ́ pé ọba lè rí nínú àyíyàn òun tó bá lè rú kúyẹ́ bẹ́ẹ̀ dákò iná ń gan ni kò jẹ́ kóhun wọ̀ àjẹ́ kóhun ti lẹ́tọ̀ọ́ sí kóhun wọ̀ náà nìyẹn wà ìǹkúntà ta'lam anni a'buduka tam'an fi jannatika tó bá yẹ kọ́ wá rí inú ẹ̀mí mi pé bí ìṣe ń sìn ọ yìí tó kí mo fi wá jẹ́ náà ni ọlọ́run ya ṣe léwọ̀ fún mẹ́jìn wà jẹ́nà wù inna lillahi wa inna ilayhi raji'un so olóòfin jẹ́ sí pé alájẹ́ sọ pé ó ní iblis hudida bin náà wọ́n sẹ́rùbá wọ́n fi náà dẹ́rùbá ó ní tó ń ti bẹ́ẹ̀ iblis kò sí gíní wà máa rọ́jà àdáwà kò kúrò níbi àwọn ọ̀rọ̀ tí ń sọ gbogbo àwọn tí ń pàpẹ̀ mẹ́ra rẹ̀ kò kú mẹ́ wọ́n fìràún ó rí kọfìl yam bákan náà fìràún náà wọ́n tẹ́rì sínú omi inú agbami ni wọ́n tẹ́rì sí wà máa rọ́jà àjà ẹ̀wà tóhun náà fi tẹ́rì òun náà kú omi tí ń sọ ọba adójú kú bẹ̀ ni wà lámù kí rọ̀bìl wàsáàkọ́tì abadan kò dẹ̀gbà kẹ́ni kẹ́kẹ́ tí alàgàtà láàrin wọn àtọ́lọ́wọ́n bá pé àbí láàrin pé òun fẹ́ mẹ́díẹ̀tì láàrin wọn àtọ́lọ́wọ́n kóhun sàtúnṣe ó ní kò gbà wà ń kò èmi náà tí wá ń wí tí ń wí lónìí ni ẹkẹ́ Allah yàdé yìí wàrìjìlẹ́yìn àbí kẹ́ẹ̀kẹ́ ẹ̀gí ọwọ́ mi méjèèjì àbí ẹ̀gí ẹsẹ̀ mi méjèèjì ni máa rọ̀ já tí a ń da ẹ̀wà ìyà èyí ní fún bí àwọn tí mo ń sọ láyé torí báwọn ọ̀gá mi méjèèjì <laughs> wọ́n gbà tí wọ́n rọ̀ já lèmi ọwà rọ̀ já èsù wọ́n fi náà dẹ́rù bá kò fún mẹ́ sí ọmọ kéwú èsù gidi gan tí ó jẹ́ alìkìyà mọ́ fi pé wọ́n ní kú omi ìdọ́rẹ̀ ní kú omi sẹ́sọ olóòlè tó yìí ti kú náà rẹ̀ fìràún tó fi dójú kú tó fi tẹ̀rì tọ́nà fi tẹ̀rì kò pàntí wítì bó wá lóhun tó wájọ́ ọmọ kéwú wọn <laughs> kí lóhun wá jẹ yóò sáàsì ní kí lóhun jẹ yóò tó wọ́n fi wá sọ yípo wọ́n àpòǹbí tóhun sọ tó gbogbo tó bá wù yí kẹ́ ṣe tó bá wù yẹn pamí tó bá wù yẹn kàmí má gbélébù tó bá wù yẹn gí ọwọ́ kábàlọ owó tí a tó pè ní àtọwàfí page 52 àárí ọ̀rọ̀ yìí bẹ̀ ẹ́ ṣúlé ìbáyìí a òun ni nǹkan tí Hallaj tó dúró lórí ṣẹwárí bí Hallaj ṣe rí bí Hallaj ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n dé irú pò bí Hallaj dé yìí nínú tàṣọ́wù bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí ṣùgbọ́n ẹnu ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ni wípé aláàjí láyà láti fi ti ẹ̀hàn àwọn ìyókù fi ti wọ́n pamọ́ nítorí wípé ṣẹ́rí àtẹ̀kíyà àtẹ̀kíyà ká máa fi tí ó wà nínú pamọ́ ká máa sọ nǹkan míì síta tó yàtọ̀ sí ta àgbàgbọ́ nínú ápùlù kan lọ́jẹ́ ìpìlẹ̀ kan lọ́jẹ́ tó yẹ́pọ̀ àwọn ni wọ́n ni aslu tẹ̀kíyà wípé ìtí ń bẹ nínú àkídà wa yẹn ká má gbé àyàfi bàtà bá rí pa alágbára láwùjọ àbìgbàtà bá rí pa wọ̀nyẹn tí ọ̀rọ̀ wá ti bẹ̀rẹ̀ sí máa wọlé sáwọn èèyàn lórí ṣí a lè máa gbé àdúgbò yìí ṣírí wàríkù sàlám ẹ tó wà lórí àkídà ṣíà ṣírí ó lè máa gbé àdúgbò yìí for fifteen ni yọ́ máa fi ṣàkíyà yọ́ ó dìgbà tó bá tó wá bẹ̀rẹ̀ tí mọ́ rẹ̀lì tentacles ó tó máa fi hàn yí pé à láti jọ ìhun kan ṣe bóhun ṣe ń ṣe ni wọn ò gba Abubakar ní káfí wọn ò gba ní mùsùlùmí ti pẹ́ òun ọgbà ẹwà Aisha ní ìyàwó ànẹ́bì ṣe lórí nì yóò àìjẹ̀ máa fi hàn ẹ mọ́ àwọn pé à láti wọn ní sọ fún yín tán bá dẹ̀ wà lórí rédíò àbẹ́bàbà ní wọn ní sọ tí ń pè ní bá pè ní ìgbọ́njẹ́ tó bá wọnú súnfì yẹn tán tó wọlé tó di ara yẹn tán tó tí egun wọnú egun ẹran wọnú ẹran wọnú omi wọnú ẹ̀jẹ̀ tí gbogbo ara wọn tó rò papọ̀ tó di ẹran jẹ pátápátá ìgbà yẹn ló tó tán pè ní torí pé bá ní kò ní sí ọ màmá gbogbo tó mọ̀ sọ fún ọ wàláhì bíláhì láàfí ẹnìkan bẹ ẹni tí wọ́n mọ̀ dáadáa náà ni ẹjẹ́ kí n fi ọ̀rọ̀ ẹni yẹ kí n fi sí wa abu maryam abiyama abiyama ilé ta ti ìyẹ̀kó ta ti láti ní ìjẹ̀dógún tá lọlé tàbí mọ́yà wọn sọ fún mi pé wàlọ́hì abiyamọ́ láwọn náà ti bá tasọ́wúfù àwọn débi wípé wàlọ́hì àwọn náà ti nígbàgbọ́ sí wahdatul wujud wàlọ́hì abiyamọ́ sọ fún mi bàtà lọ lè pé kọ̀nfàmù ni pé àwọn gba wahdatul wujud gbọ́ pé gbogbo nǹkan lọ́wọ́ ó dà wọ́n ní èèyàn kan tó jẹ́ sí pé ó jẹ́ mọ̀ ó jẹ́ ó torí ẹni tó jẹ́ mọ̀kọ́dàmù ọlọ́padà wá bá wọn lé wọ́n bí àwọn léde pé láńtà ìké ni àwọn sọ pé ọlọ́run ni kíní ìké ni àwọn sọ pé ọlọ́run ni kọ̀láyọ̀ ni ah mẹ́ṣẹ́ allah ah, ọlọ́run kíní kíní yíó gán ọpọlọ àbúrẹ̀ rí abiyamọ bí <laughs> wàláì abiyamọ bá súfí débi wáhàjá ti wùjú kẹwàá ń gbé sí kékeré kọ́lá abiyamọ ọlọ́run ti sàánú ọlọ́run ti fi sínú ọ̀rọ̀ pọ̀ sí pẹ́ṣẹpẹ́dé alhamdulillah gbogbo ẹni tí ò bá yé ń dáhùn wí wàláì ẹlọ́bí àwọn tí wọ́n ti ṣe súnfìrí kan tó bá wọ́n sọ fún yín pé bó ṣe rí gẹ̀ẹ́lá ń wí yẹn wàláì ẹ bá tàṣọ wú fún yín débi wá láti rò jù kan tó ń bà yí pé kẹ́ tó lè di kẹ́ tó lè di mọ̀kọ́dà kan tó ń bà yí pé oníṣúfì gidi ní kẹ́ tó máa bẹ̀rẹ̀ sí máa sí àwọn ìwé kan hàn yín wàláì àwọn ìwé yẹn tó bá wá ń sí hàn ọ́ wàwá kí wá ṣe tó lè gbé hàn àwọn èèyàn ní ká àwọn ìwé special ni special book ni ó ṣeun kìí ṣe ń táwọn because àwọn èèyàn ní gbọ́yé ẹ́ so ó dìgbà tí àwọn náà bá tó dérú kò tó dé ẹ̀ kó tó mọ́ bà wọ́n lẹ́rù mọ́ so mo sọ yí pé bí gbogbo wọ́n ṣe rí nìyẹn ṣùgbọ́n nítorí báàbù ní aláàjú gbé ti ẹ̀ jáde ẹ̀rí pé láwùjọ tiwa yìí náà àwọn tí ń gbé tí wọ́n jáde ń gbé jáde ẹnìkan sọ̀rọ̀ kan ọwọ́n jẹ́ wọ́n jẹ́ kó yẹ pé wọ́n fi wọ́n jẹ́ kó yí ẹnìkan pé irú ẹni bá tíyàn bá sọ ọ̀rọ̀ báyìí irú pòó ló tí ọ̀rọ̀ ẹ̀dà orí ah, ọ̀rọ̀ burúkú ní ọ̀rọ̀ burúkú ah, ọ̀rọ̀ tó wá sọ kọ́ ọ̀rọ̀ burúkú lágbájá lọ́wọ́ <laughs> wàláì ọ̀rọ̀ ní olé ní ṣe ìgbé síta yẹn kí ẹ̀sọ́ pé ọ̀rọ̀ ní ní ṣe ìgbé síta yẹn ẹmọ ọ̀rọ̀ ní olé ọ̀rọ̀ tó yẹn sí láàrin àwọn èèyàn nú láàrin àwọn tán wà sọ́là tán dípò wùsùl ọ̀rọ̀ yẹn lọ́lọ́ sọ́ǹtà yẹn kí sọ̀rọ̀ ta so ó túmọ̀ sí pé òun náà mọ̀ pé kí ní ń bẹ bóyí ṣe rí nìyẹn ṣùgbọ́n àwọn ń gbé jáde bí jáde àtàwọn ọmọkánà aláṣàkìláti àtàwọn tó wà lórí irú nǹkan tí olùsìkíjì paná wà lórí ẹ̀ náà ilẹ̀ lọ́fà ló fi jẹ́ sí pé àmójí tàlàyé fún wa rí pé kódà ṣíblì àṣíblì ẹbí ẹbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa súfí pé tanágbè ní àṣíblì wọ́n sọ fún yín pé ìkan náà àgbà tí mo rẹ̀ ti kó jẹ fún wa rí pé kúntù wàlṣùsẹ́yìn kúntù wàlṣùsẹ́yìn bin Mansur shay'an wahidan kúntù wàlṣùsẹ́yìn ibn Mansur shay'an wahidan ó lé mi àti Hussein bin Mansur tán pè ní alhallaj nǹkan kan náà ni wa illa annahu azharo ẹnu yàtọ̀ tí ń bẹ láàrin èmi pẹ̀lú ẹni pé òun fi tí ẹ hàn wàkàtà mtùwé ní ti fi tèmi pamọ́ ìyẹn pé déédéé tí ń bẹ lọ́dọ̀ hallaj náà ni ń bẹ lọ́dọ̀ tòun náà ilá annáhu azharọ́ wákàtàmtù ẹnu ìyàtọ̀ tí ń bẹ láàrin wa o ní pé òun gbé ti ẹ̀hàn lẹ́fi rí pé àbí ẹbí ò pé bóyá tó ń sọ èmi ò sí lórí ẹ̀mí fi tèmi pamọ́ ni dèdí nǹkankan náà ní bẹ lọ́dọ̀ wa bó dẹ̀ ṣe lọ́dọ̀ orí sófí okú náà nìyẹn wọ́n bá ti dérú kò tí alájúdé tí wọ́n bá ti débẹ̀ mọ́ jìyàn torí jẹ́rí àwọn nǹkankan ń bẹ kìí ṣe ọ̀dọ̀ àwọn onísúfí nìkan mo sọ pé ìpìlẹ̀ kan bẹ tán pè ní àtẹ̀kíyà àtẹ̀kíyà kìí sàwọn oníṣúfì nìkan wọ́n ni àwọn kan náà tó ń bẹ nínú àwọn fírọ́kù gọ́là nínú àwọn ìjọ tó ń lò ẹ̀ jáde kó lórí ojú ọ̀nà àwọn tálàfù sọ́ọ̀lì tó yẹ pé àwọn náà ní tẹ̀kíyà bíi secret court ọ̀tọ̀ ni àníkíyàn kí ẹ ẹ ẹ ẹ wò nǹkan tíra ẹ̀sìn lálá ń kọ́ ba tíra ẹ̀sìn lálá ń kọ́ ṣùgbọ́n ó láwọn tí ó gbọ́dọ̀ máa kọ́ tíra yẹn tá yẹn ọkọ̀ ńlá wọn tí wọ́n gbọ́dọ̀ máa kọ́ tàbá wá rí àwọn èèyàn kan tó jáyò yìí tọ́bá wọlé àwọn àdájẹ́ tí rẹ̀sìn là ń kọ́fà ẹmù wá wò yẹn yẹ̀yàn wàláì àwọn ẹgbẹ́ kan bẹ̀ tó ń ṣe báyìí wàláì mo fọ́nà bàbúra ẹlọ bí àwọn tí wọ́n ti ṣe rí tí wọ́n kú mbẹ̀ ẹ dákun ebi wà tí là ń ṣe ń ta gbagba yìí à ń bẹ lọ́n káwọn yẹn wá gbọ́ ni <laughs> à ń bẹ lọ́n pé kí ó dé tí gbọ́ àwọn yẹn tí wọ́n sọ́ irú èyí ohun èyí gbọ́ ọ̀rọ̀ inú ilé nìyẹn ẹ máa sọ láàrin ara yìí ni tẹ bá rí pé tìkejì kẹta fẹ́ wọlé báyìí ẹ dákẹ́ ìkánú àwọn tí wọ́n jẹ́ àgbà ẹni tí wọ́n wí ti kú nílẹ̀ ẹ̀yà ọlọ́run bá tí yìí pè jẹ́rìí rọ ọmọ rẹ̀ gangan ló sọ fún mi ọmọ rẹ̀ gangan torí pọ́lọ̀ wà lè kẹ́lá padà ọmọ ẹni tá ń pè ní ọmọ ẹni tá ń wí yìí ẹmọ̀ nígbàtí bàbá bá dérú pò yìí ẹ̀dàkùn bò lọ́mọ ẹ̀sùn páwọn onísúfí dèdè bí wọ́n ṣe mú àwọn èèyàn seun bó ṣe mú àwọn mòrídí seun náà lọ́fẹ̀ẹ́ kọ́ ọmọ rẹ̀ mú wọn sí àwọn onísúfí kò ní fẹ́ kọ́ ọmọ wọn ṣerú ìyẹn láyé wọ́n fẹ́ kẹ́ àwọn èèyàn wá ṣerú ọmọ wọn bá ṣe sìn wọn ẹ̀sìn bàbá ètò sí ọmọ yìí ẹni táwọn wí ipò ńláńlá ló lérò bàbá rẹ̀ nínú wọn sófì wàláì ohun fún rárá rẹ̀ lọ́sọ fún mi kéde pé wọ́n ní wọ́n ní ìgbọ́lé jẹ́rẹ̀ mi ó ní bàbá àwọn ti sọ fún àwọn èèyàn rí báyìí ó ní hanninkun ní nǹkan rí tá àyíjí mẹ́nu yín tẹ̀mí kò yínà hanninkun nǹkan rí ó ẹni tẹ́sọ̀ mi pé ó ní kódà ó ní mùrídí máa ń fọwọ́ gbá ilé ìtọ́ bàbá òun mú kí ní ọkùnrin bàbá òun ní máa ń fọwọ́ gbá ọmọ gbà mú wọ́n rí tẹ́tọ́ tí ò rí náà ẹ̀mọ̀ ya bọ́jú tí ń dátọ̀ tí ọba rí ní ọwọ́ rẹ̀ gé ni ọwọ́ lè sí lẹ́bẹ̀ ọláyé ni ni

nǹkan mi ó tó tẹ́lẹ̀ ọlọ́run bó sànú wadé aláì ó ẹmà àìmọye tó ti fóbìnrin lóyún lọ ẹmà tẹ́lómi ọkàn mọ́ fẹ́yàwó lọ bí gbà tó yẹ́ sí pé gbogbo orú àwọn fàtàdù yìí ń bẹ lọ́wọ́ wọn tó kí mẹ́bàá kí wá nìkan kì í nìkan ìrún tó ọlọ́run ló tánú wadé náà bí wọ́n ṣe rí nìyẹn tó bá wà ní kọ̀kọ̀ pẹ̀lú wọn tẹ bá wà pẹ̀lú wọn ní kọ̀kọ̀ tẹ bá ti dépò kan àwọn nǹkan kan bẹ tó ọmọ sọ fún yín tó ẹgbẹ́ wọn sọ fáwọn èèyàn tó bá wà ń ta ọyẹ pé ọ̀rọ̀ àṣírí nìyẹn ẹ̀yin tẹ bá ti dérúkọ rẹ ni so irú nǹkan báwọn ní aláàjù ń gbé jáde ṣíbílì sọ wípé òun máa ń gbé tòun pamọ́ òun kódà nú gbìyànjú tí hallaj tó gbìyànjú òun ni wípé ibi tí hallaj tó ní àyàdé ó ti sọ fún aljunaid aljunaid yìí àfá lọ́jẹ́ sí hallaj àfá lọ́jẹ́ sí shibli àfá ni aljunaid jẹ́ sí alhallaj olóṣì jẹ́ sí ashibli ó wá di ọjọ́ a bá lọ tíra tí wọ́n pè ní akhbarul hallaj so ilé tọ́jẹ́ tọ́bí ìhù martini yun ààrí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ààrí mẹ́ halájí jọ kan dakhala al-masjida halájí jọ kan wọ masalasi dakhala al-halájú masjidan masjida Baghdad dakhala al masjida Baghdad lọ́jọ́ kan halájú wọ masalasi Baghdad Baghdad jẹ́ asima ó jẹ́ olórí ìlú olúlu Iraq wàyárọ̀ Junaidu wàyárọ̀ Junaida yatakallamu ala al-minbar wàyárọ̀ Junaida yatakallamu ala al-minbar wàljunaidu sayyidu at-ta'ifa fi waqtihi ó wá rí Junaid tí ó ń sọ̀rọ̀ tó ń ṣe khutba lọ́wọ́ lórí minbar Junaidu tá sí ń wí òun lọ jẹ́ olórí fún àwọn tọ́ ifá ìyà àwọn súfí lásìkò rẹ̀ aláàjù wọ́n sọ fún Junaidu pé ya abal qasim ìrẹ́ baba qasim inna allaha la yarda min al'alim bil ilmi hatta yajidahu bil ilm olùmọ́láńlá ni ọ́ ọlọ́wọ́ pẹ̀lú mọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá wò ní yọ́nú sí wípé o jẹ́ olùmọ̀ tí ma ń bẹ lọ́dọ̀ rẹ hátà yẹ jídà hù fil ilm ó dìbà tọ́lọ́run bá àlékẹ́lá bá ń rí ọ nínú mọ̀ yẹn ìwọ tó jẹ́ olùmọ̀ débi tó ni ó lára o lè báwọn èèyàn sọ̀rọ̀ ń tẹ́ lórí mímbàrí tẹ́ pé láti máa láti ẹ̀mọ́lẹ̀ ó wá ń challenge al wípé olùmọ̀ ní ìmọ̀ bá fi ní bẹ lára rẹ̀ ó ti wà sọ́là ọwá ń tan àwọn èèyàn ọ ń bá wọn sọ̀rọ̀ ṣẹ̀ríà tó dẹ̀ mọ̀ yí pé ilmù ṣẹ̀ríà tó ń bá wọn sọ ọ yà pa sínú bá fi ní jẹ́ bẹ lára ìmọ̀ ló fi pamọ́ yìí ó fi mọ̀ pamọ́ ọlọ́wọ́ ní yọnu sí olùmọ̀ kan pẹ̀lú mọ̀ tí ń bẹ lára tí bá ń fi mọ̀ yẹn tó bá jẹ́ pé ọ̀fẹ́ wà nínú mẹ́ tọ́lọ́ ọba yọrí sí tọ́mọ gbé mọ̀ rẹ jáde falizam makanaka dúró sáyè bí tọ́ wà yẹn bá sì ní tóun fi pamọ́ fáwọn èèyàn wa mọ̀ kó lè ṣe bẹ́ẹ̀ yíṣẹ́ tọ́mọ wa báwọn èèyàn sọ̀rọ̀ zọ́hìrì tọ́ bá ń kó lè ṣe bẹ́ẹ̀ fanzil sọ̀kalẹ̀ ọbẹ̀ta fún ọ kọ́ ọ mọ̀ sọ nǹkan kan ju kọ́ wà ní irú pò yí lọ kọ́ wa bá tó ìnífàwọ̀ èèyàn tó bẹ́ aláàjú láyà àwọn eléyìn fi ti wọn pamọ́ fanazala junaid nígbàtí aláàjú sọ̀rọ̀ yìí wallahi junaid ti sọ kalẹ̀ gbẹ̀tọ́ wà yẹ́ mẹ́tẹ̀kálàm alẹ́nẹ́sí shaharon ó rí ní oṣù kan ní junaid fi sápa mẹ́sìnú létí olè bá wọn sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ tí aláàjú sọ fún ọ̀rọ̀ tó wúwo ni òun náà dẹ̀ mọ̀ pé tí aláàjú sọ fún òun lòdodo ṣùgbọ́n òun ọ̀láyà láti gbé jáde bí aláàjú ti gbé tiẹ̀ jáde ẹ́ eléyìí báyìí òun níbi tí aláàjù láyàdé láti tó challenge àwọn èèyàn láti gbé bá pè ní jáde so eléyìí báyìí àwọn tí wọ́n jẹ́ àwọn yòókù rẹ̀ bí àṣíblí bí alìjùnéyì àwọn ìntọ́fà tí wọ́n fi gbé tí wọ́n jáde òun ni pé àwọn rí pé táwọn bá gbé jáde nǹkan yìí yóò dá wàhálà lẹ̀ sáwọn lọ́rùn yóò dẹ̀ fa wàhálà sáwọn lọ́rùn olóbi jẹ́ sí pé nínú ọ̀rọ̀ tí abu abdulrahman asulami tó gbà wá nínú tọbakọ́tù sufiya tó ṣe ìgbà tó sọ̀rọ̀ nípa tẹ́rùjámà àṣíbìlì tó ń sọ ìtàn àṣíbìlì ó sọ wípé annal junaida annal junaida qala li ṣíbìlì junaidi sọ fún ṣíbìlì ń jọ́kẹ̀ wípé láwọ̀rọ̀dáta amraka ila Allah láwọ̀rọ̀dáta amraka ila Allah tí ìrẹ ṣíbílí tó bá dá àlámàrí rẹ tó bá dá ọ̀rẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba ni à ọba ti sinmi o ọba ti máa dàmú ní ayé náà láwọ̀rọ̀dáta amuraka ìlàlọ́hí látàráṣdà fàkọ́lá ṣíbílì kí wá ní ṣíbílì bí dálóò ṣíbílì sọ pé yá abal kọ́sìm ọwá yí ọ̀rọ̀ ń padà pé ọ̀rọ̀ burúkú lọ sọ yẹn kémi kálá máa rí mi lọ́wọ́ lọ́nà ọba lọ́wọ́ owó ni màá fi nígbàdùn kódà kọ́lọ̀ ọba àlékẹ́lá má dá sí àlámọ̀rí yẹn gan ni yóò fi gbádùn tọ́lọ̀ ọba àlékẹ́lá bá dá àlámọ̀rí rẹ padà sọ́wọ́ rẹ tọ́lọ̀ ọba àlékẹ́lá tí ọba bá ọ dá sí yẹn gbá ń gan ni yóò tó gbádùn ẹ máa kátà méjì sọ nǹkan tí aljunaid ń sọ fún ṣíbílí àwọn súnmí máa ń pè kíníkà ní al-istirsal al-istirsal al-istirsalu yẹn àkídà yẹn àkídà àwọn jabariya ni o ní pé kíyàn sọ yí pé kíyàn gbà yí pé ọlọ́wọ́n bá gbogbo alámẹ̀ríyàn ọlọ́wọ́n bá nìkan ni ń darí rẹ̀ pẹ̀lú wípé gbogbo tí èyàn ń ṣe pátápátá àti ní dáadáa ni o àti láburú ni o ọlọ́wọ́n bá ní jẹ wá ń pàtẹ́ wọ́n gbára lọ́wọ́ bá yẹ ìsì sọ́ọ̀lù wá ní pé gbára lọ́wọ́ bá débi pé kódà gbà wípé kọ́ ọmọ sì jẹ́ kọ́ ọmọ sàbọ̀ kọ́ ọmọ jáde kó lé ọlọ́wọ́ bá ní kẹlọ́mọ mú jẹ wá fún ọ ìsì sọ́ọ̀lù ni ẹ pé kọ́ gbà wípé kódà kọ́ ọmọ jáde kó lé gan ọlọ́wọ́ bá ní kẹlọ́mọ gbé oúnjẹ wá fún ọ nìyẹn ọlọ́wọ́ bá ní kẹlọ́mọ so kéèyàn fi gbogbo nǹkan yẹn lẹ̀ sọ́dọ̀ mọ̀ṣíà ọlọ́run ba kò yé ètò pé ní ìsìrìsàlù nìyẹn òun ní albinadi ń bá ṣíbílì sọ tó bá jẹ́ pé ọba jòkó sílé tó ọ̀dàmú ara rẹ tó ń ṣe ìsìrìsàlù tó ọ̀gbà pé ọlọ́run ba àlékẹ́lá ní yóò máa gbé gbogbo ẹ̀wà pátápátá tó ṣíbílì fi dá pẹ̀lú gbóná wípé ìyẹn ni pé ṣíbílíńdà lóhùn wípé sórí gbogbo tí wọ́n ń sọ ohun in gangan lọ́wọ́ bá àdékẹ́lá fi ń sàbòsí fún wa tọ́lọ́wọ́ bá àdékẹ́lá fi ń fìyà jẹ wá nìyẹn nítorí pé tó wáyé pọ́lọ́wọ́ bá àdékẹ́lá kò bá máa sọ lálé wa lórí bó ṣe wù ní tó ẹ́ pọ̀wọ̀n ní darí àlámàrí wa síbi tó bá wù ní tó ẹ́ pọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá fi ó ń kálukú lẹ̀ kó ń kálukú máa ṣe ìgbésí ayé rẹ̀ ó bá ṣe ànímọ̀ tẹ̀sántà fẹ́ in ta bá fẹ́ nìkan àbámọ́ tẹ̀lẹ̀ sí wa a mọ́ torí pé ààrí àlámọ̀rí ara wa darí ọlọ́run ní darí ẹlú jẹ́ tí ìgbà mí ìbẹ̀jọ́ pé yọ́ tààrẹ̀ tó wùyàn sí ìyàn tààrẹ̀ tẹ̀lé kó wùyàn a mọ́ torí pọ́lọ̀ ọba àdékẹ́lá ní tó láléyàn lórí ní ṣúláàtì èyàn fi ń tààrẹ̀ tó bá ipọ́lọ̀ ọba àdékẹ́lá bá dáwà dára wa tọ́lọ̀ ọmọ dára sálàmọ́rí wa tí ẹnìkan bẹ̀ tí ọmọ tààrẹ̀ àbí tààrẹ̀ wù sọ fún àlùfẹ́lẹ́ ìgbà rẹ̀

nǹkan tá a fẹ́ fàyọ́ bẹ̀ ni pé bàkọ́lá jùlẹ̀ yìí wá ní a sùyúfù ṣíbílì tẹ́kùtùrù dámàn ó ní a ṣíbílì ọ̀rọ̀ ọdún ilé lọ́sọ dẹ́ta yìí sórí ìdà rẹ ìdà tó fi dé orí rẹ ń kẹ́ ẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ṣíbílì kí ni jùlẹ̀ yìí sọ fún jùlẹ̀ yìí jẹ́ kó yẹ pé in wàláì wọ́n pa ọ́ dànù nítorí pé èyí tó sọ yẹn o ọ̀rọ̀ ọ̀nù lé ni ọ̀rọ̀ tó yẹ kó fi pamọ́ ni sẹ́mẹ̀ pé tánọ́kọ́ wọn kéwú náà àrìjìnà ìdìmí náà ní síbírí láyà sí o òun náà ni aláàjì láyà sí pé wọ́n tí wọ́n ń sọ ìṣẹ́ pé jùnéèdì lọ́kọ́ wọn ṣùgbọ́n jùnéèdì rí wípé ìta akọ yìí yóò tí gbé síta dédéré lẹ́yìn fífù yìí tẹ́sí sọkiri ó pé sùyúfù ṣíbílì tẹ́kọ̀tòrò dáàmà ni a ó ní wo ìdà tí wọ́n fi gé orí ṣíbílì àánú rẹ̀ ń ṣe mí ó ìdà tí wọ́n fi gé orí ẹ̀ wò wà láì nǹkan ẹ̀jẹ̀ lọ́wọ́ báyìí nǹkan ẹ̀jẹ̀ kí ni sọ fún yẹn ìyẹn ti panu rẹ mọ́ ọ̀rọ̀ tó ń sọ òun kìí sọ̀rọ̀ tí yẹn ń sọ síta ọ̀rọ̀ tó ń sọ yẹn eléyìí báyìí ká lọ wọnú tọbakọ́tù sofia page three hundred and forty three nínú tọbakọ́tù sofia eléyìí báyìí òun ni ẹ fi gbàgbọ́yé ìtànpè ní àbàpìní lọ́dọ̀ àwọn oníṣúfí al-aqidatul bàpìníyà kẹrẹ ń pè ní àkídà pé ìmọ̀ bàpìní ìmọ̀ tó yẹ pé ó pamọ́ tí è hàn síta tó yẹ pé a máa fi ń pamọ́ ni kí náà ń pè bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn oníṣúfí bẹ́ẹ̀ ṣe mọ́ nìyẹn so òun lọ́pàá ló fi jẹ́ sí pé tẹ́ ẹ bá rí ẹnìkan nínú àwọn táwọn wúyìí tí ó máa sọ àwọn nǹkan yìí síta ẹ má rò pé kí níyàwó sí lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ má rò pé kò sí lọ́dọ̀ rẹ̀ in bẹ lọ́dọ̀ rẹ̀ dáadáa 100% ní bẹ lọ́dọ̀ rẹ̀ kò yé wàláì kódà àwọn onísúfí fi ń bá jinlẹ̀ nínú súfí wọ́n mọ̀ pé ah irú àwọn kìíní ìkílé tó fi jáde problem ní jẹ́ ìdálẹ̀ yìí wọ́n mọ̀ ògbé problem torí pé kí nǹkan yẹn kò sí báwọn yóò ṣe gbọ́ dákìrí yẹn ó tú tí wọ́n nímọ̀ pé ìlànà tí ò dá ìlànà sófi òun làwọn ọ̀rọ̀ tí Ahmadu Tijani sọ àwọn ọ̀rọ̀ fẹ́ bẹ́tẹ́ pé Ahmadu Tijani sọ nínú Jawahirul Ma'ani wàláì tó bá jẹ́ sí pé Jawahirul Ma'ani bá ti fi pamọ́ tẹ́nì kankan ò ní ni ibi tí àwọn ọ̀rọ̀ yẹn ibi tí ó ń kó bá wọn rí dìfẹ́ǹdì wọn rí àwọn ọ̀rọ̀ yẹn nígbà tó yáyọ́ yá wọ́n gbìyànjú ní amẹ́rì ìyá ní kọ́lọ́kọ́ jà wáyé lùmọ̀ àárín pẹ̀tẹ̀ iná gbà yí pé inú àwọn ọmọ kéwù rẹ̀ tí ó súnmọ́ amẹ́rì ìyá ní jùlọ tó ẹ́ pé gbogbo ìgbésí ayé amẹ́rì ìyá ní ẹni tẹ́ mọ̀ bá pẹ̀lú ẹ̀ jùlọ ó dà tó bá wà nínú àjò ẹni tó kọ tíra yìí ni ó dẹ̀ ń sọ yí pé amẹ́rì ìyá ní ń pe àpèkọ rẹ̀ lòún kọ́lẹ̀ ewu tó ń kọ ìkéde kó ń kọ́ látọ̀dọ̀ ara àwọn intamẹ́rì ìyá ní ń pè lòún kọ́lẹ̀ tó láti rí pé láti lè já ọ̀rọ̀ yẹn rúpé yẹ́sàmọ́sì já ní wọ́n fẹ́ dìfẹ́ndì gbogbo tó wà jàwẹ́rù máa níwọ̀n yìí dìfẹ́ndì ìgbà rí dìfẹ́ndì ọwá kú ipé kẹsàmọ́sì já ní wọ́n tó yìí náà tó tí ó bọ́ta tí ó mú wá sàlàyé ìdí tí sọlátùl fàátì tó fi lọ lájọ́ al ẹni kan bọ́ta ká sàlàyé tẹ bá mọ́ jù já ní sọ pé innal marratal min sọlátùl fàátì ta'adilu sittata alafi marra min al-Qur'an pé solatul fati ẹyọ kan péré téèyàn bá kà ó ṣe déédéé ó ṣe déédéé kéèyàn ka Qur'an ọlá téèyàn ó rí níbi al-Qur'an nígbà 6000 tẹ́ bá ka Qur'an ẹ̀dàkùn tani ó ka Qur'an nígbà 6000 ó mi pé solatul fati lójúmọ́ nísìnyí èmi ọmọ bó ṣe fẹ́ràn tó láyé èmọ́ bó àbítọ́ pẹ̀lú eléyìí tẹ́ ṣe bọ́ọ̀rù Qur'an tẹ́ ṣe bọ́ọ̀rù torí wọ́n máa ń ṣe gbọ́dùn kùránì náà wọ́n máa ń lu kùránì wọ́n máa ń lu ẹ pé àwọn nǹkan kan lẹ́fà ó ti láwọn ibi tán lù sí tẹ bá fàwọn nǹkan yẹn wọ́n gbàgbé ẹti ka ojú kùránì ni wàláì àwọn èdè kéde ni wàláì tẹ bá ti wá pa kíní yẹn ẹti ka ojú kùránì yẹn wọ́n ti lù nìyẹn wọ́n ti kìbọnú ara wọn wọ́n ti wà màgbòrò ṣé wá rí àwọn nǹkan yẹn tẹ bá wá ń fà á tẹ bá pa sí rẹ̀ tó jẹ́ pé lọ́dọ̀ orí tún bí èèyàn lè ka kùránì 2000 kò sí ìgbà burú mẹ́ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ lúlù ní ìgbẹ́lọ́lẹ́ kùránì gidi tí wọ́n lù tẹ̀gbẹ́ kùránì tí wọ́n lù wọn náà fẹ́ràn ànábì ò ti kárù kùránì tí wọ́n lù yẹn àwọn sábò ti mọ lúlù kùránì torí pé ìlú kùránì kúfùrù ní bẹ́yẹn bá lù kùránì kó lù kúfùrù yẹn so ẹ̀dá gbogbo ní ẹni mẹ́ta original kùránì lójúmọ́jọ́ tàwọn ìfẹ́ ṣe six thousand odidi Quran lójúmọ́ mọ́ báyìí kẹyọ kan odidi Quran lójúmọ́ gan wàláì onígbìyànjú ni ọ tí yẹn bá fi lè ka Quran odidi kan lójúmọ́ gbọ́dọ̀ àmọ́ bí Quran jẹ́ rí bí ka odidi kan lójúmọ́ ìrò kó sì kankan àmì ìkọ̀wá lọ́jọ́ ma ìrò kó ma ki ka odidi Quran kan lójúmọ́ ka odidi Quran kan bóòlù yóò ti wá rí 6,000 ká ajẹ́ pé tọ́lọ́ fẹ́ ní ládàá kó ilé dé ládàá ẹni tí ó ka 6,000 kùnrin tí ó sì lẹ́rẹ́ ní tí ó kà láyé ẹni sọ̀rọ̀ láti fún àti ẹ̀yọ̀kan péré ẹwọ ọ̀rọ̀ yìí bó ṣe wúwo tó ẹwọ bí sọ̀rọ̀ láti fún àti ẹ̀yẹ tẹ̀lé kùnrin tó lọ́dọ̀ àwọn oníṣu bí ẹwọ bí sọ̀rọ̀ láti fún àyè jìnà bí bí ìgbà sọ́mọ̀ jìnà sí ilẹ̀ sí kùnrin tó ọ̀rọ̀ tẹ́nìkan dáhùn ẹwọ bó ṣe lára ọ̀rọ̀ ọlọ́wọ́ tó bó ṣe lọ́lá jùlọ tó tọ́nà ọba àdékẹ́lá sọ wípé fọ́dún kẹlámìlà àlàsá ìrìn kẹlámù ọlá tí ń bẹ fún ọ̀rọ̀ náà bá alkùnrán lórí gbogbo àwọn ọ̀rọ̀ míì sáwọn ẹ̀dá sọ kàfàzlì ọdá ẹgẹ́ bí ọlá tí ń bẹ fún èmi ọlọ́wọ́ bá lórí gbogbo ẹ̀dá ni ẹwọ bọ́lọ́wọ́ bá níkà jìnà sí ẹ̀dá tó bí ọlọ́wọ́ bá pọ̀ lórí àwọn ẹ̀dá tó bọ́lọ́wọ́ bá ní dèdè irú ọlá tí ń bẹ fún lórí àwọn ẹ̀dá yẹn náà ni dèdè ọlá tí ń amadu sì ní ó ní kèdè <laughs> lẹ́wà ń bí ìkòránì ní pàtí sọ́lábì fàájì ò kí dé nù pàtí sọ́lábì fàájì dé alẹ́yọ kan sọ́lábì fàájì dé bí ẹgbẹ́ ló ti pẹ̀lú kéèyàn ka kòránì gba 2000 ẹni káwọn oníjú fi wá sọ ọ̀rọ̀ yìí ẹ sọ lórí rédíò ẹ̀ dìfẹ́ndì ẹ̀ wà láìwọ̀n ẹ̀ dìfẹ́ndì ẹ̀ dìfẹ́ndì yìí irú àwọn ọ̀rọ̀ yẹn ìmọ̀ ń káwọn lára torí kò dé dìfẹ́ndì láwọn tó wù ní ilé wù iná bí wọn bá kò tí bá ṣe lè wí lẹ́yìn fi lè gbọ́ yé wàláì pé èyàn sàmọ́ sọ ní pé wàláì àbá ìtẹ́sọ̀ yóò kò tí yé o eléyìí tẹ́sọ̀ yìí kò yé mi o ó dìgbà sábà tó fún ọ ní kíníkà tó fàáfàá tó rí rẹ̀ dàrú pátápátá tó fa kíní yẹn tó ìgbà yóò rí pé yóò yẹ wàláì yóò yẹ kí kò lè rárá tó lè yé yẹn ní tẹ́yẹ bá ti dépò yẹn wàláì ṣétan dàrẹ́ tí lọ́wọ́ náà kọ́ rẹ̀ kò lè rárá kìí fa àwọn kíní tó jẹ́ pórí yóò fi tọ́ọ̀ torí ẹ bá yẹ sọ̀rọ̀ nǹkan tó dìdàkúdà tó kú òlé tó kú lára rẹ tó di nǹkan míì ìgbà yẹn bá wí fún ẹ yọ wọlé sínú ọpọlọ rẹ torí pọ́ ọmọ bó ṣe rí bẹ́ẹ̀ kò yé sọ́nà ọba àdéjọ́ yóò sànà wa àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ fẹ́ pé ó pamọ́ ni tó yẹ kí wọ́n kí ń fẹ́ kọ́ hàn síta nítorí àṣírí tí ń bẹ bí ọ̀rọ̀ náà so tó bá ti wá hàn wàhálà ní máa ń jẹ́ fún wọn tó fi jẹ́ pé àwọn tí wọ́n bá tó bá ń sojo nínú wọn tán láyà wọ́n mọ̀ pé pamọ́ àwọn tó bá láyà wọ́n mọ̀ wí jáde mo sọ pé níparí mo sọ pé Ahmadu Tijani ó sọ àwọn ọ̀rọ̀ kan nínú Jawahirul Ma'ani wàláì àwọn ọ̀rọ̀ yẹn púpọ̀ tí kèé bá ṣe wípé Ahmadu Tijani bá dérú pò tí aláàjú dé yìí ni kò ní wúrú ẹ̀ síta láyé kò ní wúrú ẹ̀ síta láyé kò yí báyìí so ẹ̀rí bẹ́ẹ̀ kèé sọ òun nìkan Ibrahim Niyasi náà sọ tó ọsọ kódà ó tó sọ àwọn tó tó burú jù bá nílọ ẹ́ so ọsọ tó burú jù bá nílọ inú àwọn ọ̀rẹ́ tó sọ ẹjẹ́ kí fún ilẹ̀ ọkan ó ní wà man ahabbani wà man ra'ani fi jannatil bila buhtani gbogbo ẹnikẹ́ni tó bá fi mi ó kàn nífẹ̀ẹ́ Ibrahim Niyasi ọba fi lè nífẹ̀ẹ́ rẹ̀ wà man àti gbogbo ẹni tó bá rí mi sójú fi ìjẹ́nẹ̀tì ìkúldí ìlàbò tààlẹ̀ yóò wọnú àlìjẹ́nà gbére kìí sọ̀rọ̀ ọ̀rọ̀rùn kìí sàdáparọ̀ yóò wọnú àlìjẹ́nà gbére ni tọ̀ àbá ní táwọn yọ̀rá nẹ́bì ni àwọn kẹrin àwọn èèyàn tó àbúlàbí nǹkan ọ̀rá nẹ́bì sójú àwọn yóò làwọn oníṣúfí torí tí wíwáwẹ́wà tó jí àpẹ̀lú yí wà láyé sọ fún pábúlà bí ìsọmaná aláì màtẹ́gbẹ́ ní ìsọfún yẹn lábẹ́ wá tẹ́tì wùjú ní bólàbólà bùjú fẹjọ mọ́ná ló fi jẹ́ pé wọ́n máa sọ wípé àwọn kan lẹ́nu wọn lọ́hùn wọ́n ní bàbá nẹ́bí ọwọ́ náà wọ́n ní ìyá nẹ́bí ọwọ́ náà wà láì ọ̀rọ̀ yẹn tí kí máa ń fún àwọn oníṣúfí lórí bíbá wípé ẹmọ̀ tí ìrìnà bá wọ́n pé tẹ́ bá gbé sílá káyì tí ẹ bá ṣe pé ẹ bá ṣe ẹ̀mí ara yóò pé ah, bàbá nẹ́bì bàbá nẹ́bì ẹ̀mọ̀ yóò mọ̀ bí wà láì bígbà wé kúrú lẹ́kọ́ tí ni pé abẹ́ ẹ̀mọ́ tó sọ ni bàbá nẹ́bì aláyé lọ́run <laughs> ọ̀ràn tó lọ tún dáhùn ìpa nẹ́bì láláyé lọ́run wà láì kúfùrù kan tó nù iṣẹ́ kèbèrè kan tó ní ká pe ànẹ́bì ní aláyé lọ́run tó ẹ dàpọ̀ ẹni fẹ́ gbà pa aláyé lọ́run ni ẹ dàpọ̀ kò lè wọ́ lóun làákàyè wọn láyé kò mọ̀ ẹ́ lé gbọ́ yé láyé kò sí wàláyé ò lè gbà bí wàá bá nẹ́bì bàbá nẹ́bì bàbá nẹ́bì àwọn ènìyàn rí wọ́n láwọn sí nífẹ̀ẹ́ nẹ́bì àbẹ́mọ́tẹ́ ah, sọ ní bàbá nẹ́bì ìyá nẹ́bì hadith díẹ̀ lálàáfíà kò yí báyìí nìyí kò sí nǹkan tó fà á jù nítorí hakikọ́tù muhammadiyya ni wọ́n pè kíríkà ní alhakikọ́tù muhammadiyya òun ló súnwọ́n débẹ̀ pé pàápàá ìdí ànẹ́bì gan wọ́n gbà sallallahu alaihi wasallam kò yíba ní ìdílé jẹ́ pé wọ́n sọ fún yín pé ànẹ́bì tí bá ń rìn ẹ máa ń gbẹ́sẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan náà ni nígbà tí ànẹ́bì lọ ànẹ́bì yẹn nígbà tí ànẹ́bì gbogbo àwọn fi ròyìn bàbá ẹlòmíì lọ́mọ <laughs> fi ròyìn ànẹ́bì pé lọ sí di omi adágún tí ò ní gbẹ́sẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan àrẹ́bì máa ń rí ẹ̀yìn tánàbí bá ń rìn báyìí àdúgbò àrẹ́bì máa ń jíjẹ̀lẹ̀ lẹ́yìn irọ́ ni àrẹ́bì máa ń jíjẹ̀lẹ̀ lẹ́yìn nágbàgbé ìyàwó rẹ̀ nágbàgbé ìyàwó rẹ̀ ọ̀rọ̀ tó di ọ̀rọ̀ if ọ̀rọ̀ tó di pé wọ́n fi parọ́ jì náà máa lọ wọn lọ ànábì àwọn arígbà wọn ní èdí á ní ìyẹn ìyàwó mi lẹ́yìn gbàgbé lẹ́yìn yìí nígbà bá lẹ́yìn aláwọ̀ sànú àwọn aláì ànábì rẹ́yìn àyàfi tó bá wà lórí ẹ̀wọ̀n èyí ń láyàfi hadith dẹ́wà fún lẹ́bi láyàfi hadith wà fún ní gbà ànábì sallallahu kò ṣúwọ̀n sí ibi rẹ̀ ìrùn rẹ̀ ń gbogbo rẹ̀ lẹ́rìn ìkẹtọ́ wà lẹ́yìn lórí wọn bẹ̀tà nẹ́bí sọ́lọ́sọ́lá nínú tọ́lọ́wọ́bà ní kẹlá fi sàálẹ́sà ní pé ànẹ́bí a máa rí ìdí ìṣẹ̀lẹ̀ lórí ìrùn lẹ́yìn lórí ọ̀run tó bá ti lè jáde lórí ìrùn ànẹ́bí rí ìdí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn mà kò yé so gbogbo orú eléyìí báyìí náà mo sọ fún yín ló bá sọ̀rọ̀ nípa ànẹ́bí sọ́lọ́sọ́lá so ta bá débi àdàkíkọ̀tù muhammadiyya kí náà pè ní muhammad gẹ́gẹ́ lọ́dọ̀ àwọn ní sufi apàdà masalẹ̀ yẹn so àti ó ti lọ ní alẹ́ yìí insha Allah ta'ala tó bá di lọ́la insha Allah so a máa bá nam àtúntí lọ síwájú lónìí sá àlọ́wájú <laughs> so insha Allah ọ̀kẹ́ àjọ tó wá àhádìí ẹ̀ tó bá di lọ́la insha Allah ìntà lọ ni tariqul wusul tariqul wusul ila al-ilm al-batin tariqul wusul ila al-ilm al-batin ọ̀nà tí yẹn máa ń gbà débi ilm al-batin lọ́dà àwọn oníṣòfin a sọ fún wa lọ́la

وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته آه.